أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam èní ni ọjọ́ kẹta ramadan ọlọ́run ọba kó má ṣàyẹ̀ jẹ́ kí ó jẹ́ oṣù alálùbáríkà fún wa ọlọ́run jẹ́ àgbà aládá tí ń bẹ ń bẹ jẹ́ a lè gbà bó ṣe yẹ àgbà a tún ti kó àwọn àáfàá wa wá ní àárọ̀ yìí they are our future leaders ọlọ́run bá kó bá wa kẹ́ àwọn ọmọ wa kó jẹ́ kí gbogbo àwọn ọmọ wa kí wọ́n jù wá lọ lójú ọ̀nà ẹ̀sìn yìí ọmọ àkọ́kọ́ tó máa ka quran fún wa lénìí ọmọ àfáà wa ni òun ni saad tirimizi bisimilahi saad. a'udhu billahi minash shaitonir rajim. حكيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكذب كل نفس إلا عليها ولا تجد وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم فينبئكم بما كنتم بما كنتم فيه تختلفون هو الذي جعلكم قلائل بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم alhamdulilayi rabil alamin aya adúpẹ́ fún Ọlọ́run ọba àwọn ọmọ wa ọmọ alálùbáríkà Ọlọ́run bá wa ṣe ọmọ náà ní ọmọ alálùbáríkà kalẹ̀ kó bá wa ṣe àwọn òbí rẹ̀ ní ọmọ àlìjánná lọ́n kó lọ́rẹ́ mi gbogbo yín bákan náà ọmọ wa tó tún máa kà á òun náà ni àfáà ńlá Yunus Shakirullah Yunus Shakirullah bismillah. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفرهم ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا قسارا قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن جعلوا الظالمين بعض بعضا إلا بورا الله أكبر الحمد لله رب العالمين اللهم باكي أبا وعشيني وما البركة kí ó fún àwọn òbí rẹ ní ẹ̀san àlìjánà fún iṣẹ́ ńlá tí wọ́n ṣe lórí ìgbésí ayé rẹ bákan náà ẹni tí yóò kà fún wa òun ni alájà wa ọmọ alálùbáríkà wa hajiya zariat zariat salaudeen bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا إذا ناديتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإن لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منكم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون الحمد لله رب العالمين اللهم بارك ولا kò ṣe ẹ́ ní ọmọ alálùbáríkà kó bá wa san òbí rẹ lẹ́sàn-án rẹ pàápàá jùlọ ẹ̀sùn àlìjọ́nà ní báyìí a tún fẹ́ lọ sí ọ̀dọ̀ ọmọ wa. tí yóò kà fún wa bákan náà nínú suratu mujadila bákan náà ọmọ wa ahmad abdullateef bisimilahi ahmad. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك allahu akbar alhamdulillahi rabbil alamin ọlọ́run ọba kó bá wa wò ẹ́ dàgbà kọ́lọ́run kó ṣe ahmed abdullateef lọ́mọ alálùbáríkà àwọn òbí rẹ̀ tí wọ́n jẹ́ lẹ́sìn táwọn náà wá ṣiṣẹ́ dáadáa báyìí ọlọ́run bá wa ṣe wọ́n náà máa àlìjánnà bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn bàbá rẹ̀ ọlọ́run kó ṣàlékún àlàáfíà fún bákan náà ọmọ wa tó kàn òun náà ni latifa balógun ọmọ alálùbáríkà latifa bisimilahi. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighad wattaqu Allah. إن الله خبير بما تعملون فلا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله فتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون allahu akbar latifa wàá ṣoríire lágbára ọlọ́run ọlọ́run bá àlékè ọlá yóò ṣe ọlọ́mọ alálùbáríkà yóò wá san àwọn òbí rẹ lẹ́sàn-án ẹ rí ẹ̀yin òbí wa nínú wàhálà tó kúnlé ayé ń sìn yìí this is the greatest investment you can make in the life of these children tó bá ní owó owó lówó àṣejèrè láyé àwọn ọmọ yìí òun ni ká tètè là wọ́n lọ́wọ́ wàhálà táwa kó sí. Si ká tètè fi ọ̀rọ̀ ọlọ́run ọba mọ̀ wọ́n gbogbo yín tẹ̀ ń wò mí pátá ọlọ́run ò ní fi ọmọ pa yín lẹ́kún gbogbo ìnáwó yín lórí àwọn ọmọ yín káàkiri pàápàá jùlọ lórí ẹ̀kọ́ wọn ọlọ́run bá àlékè ọlá kó jẹ́ kí ẹ jèrè wọn káwọn náà jèrè ara wọn kó wá ṣe gbogbo yín lọ́mọ àlìjẹ́nà gbogbo àwọn àfáà tí ń wọn pátá àtàwọn àfáà Morika's Abdulateef àti gbogbo àfáà tí ń kéwù kiri ayé ọlọ́run bá àlékè ọlá kó bá a san yín lẹ́san ẹ̀san àlìjẹ́nà lẹ́ni inshallah àfàwà ti dé àfàwà abdulgani saminu tí wọn ó máa ṣàlàyé fún wa in tí àwọn ọmọ wa kà ẹ̀kọ́ sì pọ̀ ń bẹ́ẹ̀ tá a bá ń ka kuraani àti wo kí ni mo fẹ́ ṣàtúnṣe òun ni tó kàn wá ọmọ wa ọmọ alákọ̀ọ́kọ́ ó kà fún wa láti inú suratu aniam suratu aniam tẹ́ bá lọ sí verse one sixty sí verse one sixty five bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين ọlọ́run ọba àlekè ọlá àṣẹ tó pa Muhammad sallallahu alayhi wa sallam òun làṣẹ tíwọ náà gbọ́dọ̀ nílẹ̀mìí ó ní kúl muhammad máa sọ fún wọn iná àdáni rọ́bì ọlọ́run ọba mi ti fọ̀nà mọ́ mi ìwọ tó ń gbọ́ mi ọlọ́run ti fọ̀nà mọ́ ẹ o láti wà lórí ẹ̀sìn wo ó ti tọ́ ẹ sọ́nà sírọ́tọ̀ mustakim ìtànsọ yìí dínà sírọ́tọ̀ mustakim ọlọ́run fọ̀nà mọ́ wá yẹn ọlọ́run ni mo ti wá máa sọ pé ọlọ́run ti fọ̀nà mọ́ ẹ ó ti fi kùránì mọ́ ẹ ó ti fi islam mọ́ ẹ ó wá pè ní dínan kíyàmán ẹ̀sìn tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀sìn tó dúró déédéé ìwọ náà ò fura tó bá jẹ́ pé ìmọ̀ràn ọ̀tá lórí Islam ni kò ní sẹ́ni kankan tó ń ṣe àmọ́ ó ní huwa lẹ́sì àrísàlà rọ̀ṣúlà òbílẹ̀ húdà wàdíìnì làhák lìyùzìyìrọ̀ wàlàdíìnì kúlì wàlà ọ̀kàrẹ̀ àlùkàfíròn ọlọ́wọ́n bá ní àwàlà ọ̀kàrẹ̀ àmọ̀ṣirikó ó sọ ní àìmọye ìgbà ọlọ́wọ́n bá àlékè ọlá ní ẹ̀sìn yìí mo ti olúborí ni fúnra èmi ọlọ́run ni mo dì í mú jẹ́ kẹ́mi rẹ balẹ̀ yéé máa wọ̀ tún wò sí àbí kí n tún lọ ṣe lé ẹ̀sìn tó fẹsẹ̀ rinlẹ̀ ni tó yẹ pé gbogbo tọ́lọ́wọ́n bá sọ ó ti wá sí ìmúṣẹ ẹ̀kọ́ òòlù abẹ́ kọ́ ń bẹ̀ ó ní mílata Ibrahim anifa wa ma kana minal mushrikin ẹ̀rí àṣẹ ẹ̀sìn gbogbo àwọn ànábì ni bàbá ńlá wa tó máa ń pè ní Abrahamu Abrahamu àṣẹ̀sìn rẹ̀ lẹ̀sìn Islam tó bá ní Ibrahim hanifa ibrahim tó olùṣe déédéé ni wọ́n ń pè bẹ́ẹ̀ tó dúró ti ọ̀kan ṣoṣo ọlọ́run wa ma kana minal mushrikin kò sì sí nínú ẹni tó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba mo sọ fún wa pé bẹ́ẹ̀ kaaba wa ibrahim lọ́lọ́run pa láṣẹ ẹ́ ó ní wàyé jàlínà libẹ́ ìta mọ́sá má lọ bẹ ọmọ kébí tá à ń lọ jìn èmi lèmi lọ yá bẹ nítorí náà ẹ̀sìn àwọn ànábì ọlọ́run lẹ̀sìn islam ẹ̀sìn ibrahim ni ẹ̀sìn noah ni ẹ̀sìn musa ni ẹ̀sìn jésù ni ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run ànábì isa délẹ̀ títí wá dórí ànábì muhammad sallallahu alayhi wa fọkàn rẹ balẹ̀ you are in a mega religion yes. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́nú ìtànkà yìí ni pé àṣedànù wà o àṣejèrè wà o gbogbo yín tẹ́ ń wò mí à ní ṣàṣedànù o béèyàn bá kírun àṣedànù wà nù òrùn kíkí o àṣedànù wà nù àwẹ̀ gbígbà o àṣedànù wà nù kákọ́ mọ́ṣáláṣí o kí ni máa ń sọ iṣẹ́ di àṣejèrè òun ni ohun tá a ṣe ń torí ọlọ́run ọmọ títọ́ àṣedànù wà àṣejèrè wà ẹ̀rí kárànyàn lọ́wọ́ àṣedànù wà àṣejèrè wà ẹlòmíì wà tó ṣe é pé torí ayé ló ṣe ń ṣe ẹlòmíì torí kárí ni ẹlòmíì kan lè máa sọ pé ah máa yẹn máa ń ṣe wáàsí o ọlọ́run máa ṣe tèmi àti yín bẹ́ẹ̀ ẹlòmíì kan lè máa sọ pé ah tó bá wá àwọn tó náwó sẹ́sìn lágbájá ni ọlọ́run bá lékè ọlá ní wo gbá àyà rẹ dáadáa tó bá díjọ́ tèmi ọlọ́run ń san ẹ̀san àwọn tí wọ́n ṣe nǹkan nítorí ọlọ́run nìkan àwọn ni wọ́n gbẹ̀san torí pé lójú ọ̀nà ọlọ́run ọba kò sí ní tó ṣe tó ní gbẹ̀san ó sọ pé àti ìyájẹ̀yàn èèyàn fẹsẹ̀ kọ ó nira o ebi pààyàn wàhálà wà ń bẹ́ẹ̀ gbogbo nǹkan kúl máa sọ iná sọláàtì ìrun tèmi bá kí wà nùsùkì gbogbo ìnáwó tí n bá ṣe ìnáwó lórí aya ni ìnáwó lórí ọkọ ni ìnáwó lórí ọmọ ni ìnáwó lórí ẹbí ni mo fi ràn mo fi ràn ẹ̀sìn lọ́wọ́ ni mo fi fáláì ní lóúnjẹ ni a gbogbo tí n bá ṣe nínáwó ní ìsapásasẹ̀ nílé ayé yìí wà màhíyáyá ìṣẹ̀mí mi látòkè délẹ̀ wà màmá àti orí ti ń kulé lillahi rabbil alamin eléyìí ni ò ní jẹ́ kí ìtọ́jú aya kó sú ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ tí máa ń tọ́jú aya nítorí kí a ìtorí ká kó lè yíwà padà kó lè asán ni gbogbo rẹ̀ máa tọ́jú aya rẹ̀ nítorí ọlọ́run foríjì nítorí ọlọ́run ṣàmójúkúrò fún nítorí ọlọ́run raṣọ fún kọ́lé fúnra gbogbo tó o bá ṣe ọlọ́run ló ní àrìjálù kọ̀wámúnà alànìsà ọlọ́run ló pa ẹ́ láṣẹ ìwọ ìyàwó tó o máa ń sọ pọ́kọ rẹ ò mọ́ọ́rẹ́ tara àyà yìí kó o mọ̀ yìí pé àṣedànù ni o bọ́ ọtí nítorí ọkọ ṣe nǹkan nìyẹn o ọlọ́run lé mi fúnra mi ó mọ̀ọ́re mo tọ́jú orúkọ kan pamọ́ àṣàkùrù mo ní ń dúpẹ́ lọ́wọ́ rẹ fọkọ tó ń gbọ́rọ̀ sí lẹ́nu fọkọ tó ò gbó lẹ́nu fọkọ tó ń tẹ̀ láṣẹ rẹ fọkọ gbogbo wàhálà rẹ inú inú ó ní gbogbo tí wọn náà bá ná ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò wọn mọ̀ pé ó yẹ káwọn máa náwó ẹ̀rí wọn fẹ́ lórí ọmọ gan bọ́kọ sanwó iléèwé bó fẹ́ ra pẹ́ńsù bọ́ wọn ni lọ́ba bàbá rẹ̀ lọ́ba bàbá rẹ̀ ó mọ̀ pé ó gbọ́n torí pé ń jọ́ gbé o ò ní rí nǹkan kan tó o ṣe ó ní wàá mọ́ tó ń fi gómìnà kẹrin falẹ́ àǹfọ̀sì kún owó tí wọn náà bá ná ìwọ lọ́ọ́ jèrè rẹ̀ wàá tó ń fi kún náà láptìgá ìlà ó lè ra gbádà fọkọ rẹ̀ ó lè ná fáláìní ọlọ́run bá àlekè ọlá kó ṣe wálé ẹni tí ń ṣe nǹkan nítorí ọlọ́run ó wá ní orí ìyẹn ni ọ̀rọ̀ àníyàn àníyàn wa inú gbáàyà nísìn wà kì í ṣe ìta máa ń tẹ́wọ́ tá à ń ṣe nàwá ìtù ọ̀rọ̀ lásán nìyẹn o àdìọ́kàn rẹ tẹ́nìkan ò rí máa ṣe gbogbo nǹkan nítorí ọlọ́run tó o ti ń retí kí wọ́n dúpẹ́ ọ̀ní rẹ̀ sàngbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ ni ó dúpẹ́ lọ́wọ́ wa. wàbídálíkà omiritu wa na awaloli mùsùlùmí. bọ́n bá ti pè é sọ́nà mi wá ní hmm, inú islam lèmi wà ń ṣẹbọ ẹ má pè mí sí ní tẹ́yìn yẹn làkúndínù kan wàlíyàdì. kòlì àgẹ́rẹ́ ńlá ìyàbùgì rọ́bà. naam وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها. aha méjì ti wọnú ara wọn bẹ́ẹ̀ ó ní ṣé kí n wá mú nǹkan mi lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ni tó ṣe pé òun ló dá gbogbo nǹkan ẹ̀yin tẹ́ ń tẹríba fún igi ẹ̀yin tẹ́ ń tẹríba fún ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ má nà bí ọlọ́run lọ́lọ́run gbogbo yẹn béèrè kí ni tẹ́ àwọn yẹn dá lórí ilẹ̀ wọn ò dá nǹkan kan ọlọ́run ló ba gbogbo wọn ó sì wá sọ pé ولا tẹ́sírù wá sírọ̀ أخرى ولا تكسب كل نفس إلا عليا. ní ilà àléyà. ọ̀rọ̀ ńlá ni wọ́n tún sọ yẹn o wàlá tẹ́síbù kúlù náfùsí ní ilà àléyà. gbogbo ntẹ́jà bá ṣe orí ara rẹ ló wà o ìwọ ló ní gbogbo wàhálà rẹ ó wá ní. wàlá tẹ́sírù wá sírọ̀ tún wíṣọ̀ òkúrọ̀. ẹlẹ́rù kan ò ní rẹrù ẹlòmíì tó o bá ń sapásasẹ̀ tó bá jọ ọmọ lo tọ́tọ́tọ́tọ́ tọmọ yẹn wá ya tara rẹ̀ kò lè díwọ́ àlìjọ́nà rẹ̀ èmi mo yẹn sọ fẹ́yìn tẹ́ máa ni mo kọ́ ẹ lọ́mọ ọlọ́run gbèsè fún ẹ ọ̀sẹ̀ wá strike ó ní kọ́ lọ́mọ tí ó fi kú ọmọ tọ́jú rẹ̀ ni tó bá ní ọmọ àfáà ni ó mú gbó má wo ìtìjú ayé ìtìjú ayé kì í ṣe ìtìjú wà á ní máa bọ̀ máa bọ̀ ọmọ mi tí mo gbó máa bọ̀ mọ́ mo gbó mọ́ o ṣùgbọ́ kí lọ́lọ́run fẹ́ ṣe irun tí wọ́n ń kí lọ́ọ́ fi wà àlìjọ́nà igbó tí mo ní ó wọ̀ náà ọlọ́run ní ẹlẹ́rù kan ò ní rẹ́rù ẹlòmíì má torí pé ọ̀fọ́kọ kọ wá lọ́ọ̀ níṣẹ̀sìn tiẹ̀ wọn ò ní wọkọ máya lára wọn ò ní wáyà mọ́kọ lára o. summa ila rabbikum marji'ukum. ọ̀dọ̀ ọlọ́run lẹ́wà padà sí. fayunabbi'ukum bima kuntum fi takhtalifun. gbogbo tá à jiyàn yóò wá ṣàlàyé rẹ̀ fún wa. wa wallazi ja'alakum khala'ifa fil ardi. wa wallazi ja'alakum khala'ifa fil ardi. ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم ẹ̀kọ́ tó fẹ́ kọ́nu eléyìí tọ́lọ́n bá ní wà lẹ́sí jàálàkún jàálàkún kọláìfà èmi ọlọ́run mo ṣe ní àrólé lórí ilẹ̀ wàrọ́fà bàdọ́kún fáwọkọ̀ bàdì mo wá gbé yín ga jura yín lọ ìgbé yín ga jura yín lọ ò túmọ̀ sí pé jura yín lọ o irọ́ o èmi ọlọ́run ni mò ń dán yín wò ni o kí n lè dán yín wò nínú tí mo fún yín màá ní kẹlòmí ò gbọ́ màá ní kẹlòmí má gbọ́ gbígbọ́ yẹn mo fi ń dán wò àìgbọ́ ni mo fi ń dán wò ẹni tó ríran rírì mo fi ń dán ẹ wò àìrí ni mo fi ń dán ẹlòmí wò ẹni lówó kọ́ ọ lówó lọ́wọ́ ni mo fi ń dán ẹ wò àìlówó yẹn gan mo fi ń dán ẹlòmí wò òfò tẹ́ ẹ wá lẹ́ ẹ lọ ẹnìkan ò ju ẹnìkan lọ àfẹni tó fàdánwò jù yàn lọ gbájúmọ́ ń tọ́lọ́wọ́n bá rán ẹ mọ́ jí ọ̀dàbẹ́ tó wà ní exam tó ń jíyàn wò tiẹ̀ náà ti tó ẹ sùúrù tó ń ṣe lọ́ọ́ fi wà àlìjánnà ìfaradà tó ń ṣe lọ́ọ́ fi wà àlìjánnà máa wo ẹṣin ẹlẹ́ṣin sáré ntọ́lọ́ ń pè lẹ́sìn òní kò mójútó ọmọ ẹlẹ́ẹ̀kejì ka sóràtù fátìrì fún wa Quran chapter thirty five láti aya thirty nine sí forty àbí wọ̀lẹ̀sí jálàkùn kọ́lá ìfàfil ọ̀rùdì. ọlọ́run ní mi ni mo ṣe é ní àrólé lórí ilẹ̀. fàmọ́ nǹkan fọ́nrán fún alẹ́ ikú fún un. kí láǹsọ látàárọ̀ sí abẹ́rì ẹni tó ṣe kèfèrí ọlọ́run ní orí rẹ̀ ní kèfèrí wà má fúnra rẹ̀ lápá tẹ́ńsán mo sọ fẹ́ búrò mi títí mo sọ fẹ́ gbọ́n mi títí má jẹ́ kí yẹn ó jẹ́ òṣìwà òṣọ́lọ́run máa sọ náà ni kó o sọ ni a ní o mẹ́sìn dódò ni a ní kó fi mọ mi má jáwọ́ nínú sísọ. ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ọlọ́run ní sórí àlékún tí kèfèrí lè rí níwájú ọlọ́run pẹ̀lú wà kèfèrí rẹ̀ òun ni ìbínú ọlọ́run ọlọ́run má jẹ́ àrí ìbínú ọlọ́run o wípé màá dẹ̀ tẹra mọ́ kèfèrí yẹn ẹlòmíì ọ̀dẹ ni ó ní màá ṣe lọ́hùn débi pé tán bá máa ní kàn sọ mí síná báyìí ó ti sọ ọlọ́run ọba dọ́mi èèyàn ó máa gọ̀ọ̀gàn o ìwọ ó pé tó bá ń lálàá ìwọ gángan ló ń lálàá bẹ́yìn mẹ́ta máa ń bẹ nínú yàrá ẹlòmíì ó mọ lála bí ayé ṣe ń dáa fóun tọkàn òun balẹ̀ tí wọ́n ń gbóúnjẹ wá tóun kírun oríṣiríṣi àlá ló wà ẹlòmíì kẹdẹrẹ eégún ni ó nà tí ó fi kú ó wà nínú wọ́n dẹ̀ wà nínú yàrá kan náà atamátàsí lọ́lọ́run. wàlá yẹsí dòlè káfíìrì iná kúfúrú ìdárọ̀bì ńlá kọ̀sárọ̀ ọlọ́run ní òfò ní máa ń lé wọn kún ó yá. kò lè ọ̀rọ̀ ìtún ṣòro kan kún mú lẹ́sìn iná tẹ́tí òun mi dùn nílẹ̀. ọlọ́run ní ẹ wo ẹ ronú sáwọn nǹkan tẹ́ ẹ fi ń ṣẹbọ pẹ̀lú mi ọlọ́run ni ó mú òrùka ó gbà lọ́lọ́run ó mú ó gbà pórùka ní oṣù ẹ ó gbà pé gbàdí ní òjì olárísìkì ó gbà pé ogun àsokọ́nu léyìn lọ ṣe environmental sanitation kó kó ogun ẹ kúrò ọmú kankan wá ọ̀ní kan lọ wọn mọ wọn ìjọ ní kí ni wọ́n dá lórí ilẹ̀. àmàlàhùn ṣìríkùn fi sàmà wá. àbúrò pé mi àti wọn lajọ ń ṣèjọba sánmà ni. àmọ́ àtẹ iná òun kìtà bá òun fọ ọmọ alábàájìnà ti mí. àbí gbogbo ohun tó ń ṣe ẹbọ yìí ṣé wọ́n ní tírà kan tí wọ́n fi ní ẹ̀rí tí fi ń ṣẹbọ pẹ̀lú mi ọlọ́run ni. bẹ́ẹ̀ni ìyá idun sọlímù náà bá dùn bá dán ilà gòrò rọ. ọlọ́run wa ní tó ń fún ẹ ní ìlérí wọn ìlérí òfo ni o so já lọ sínú suratu mujadila suratu mujadila ọmọ àkọ́kọ́ ka ẹ̀ẹ́. Eh, ìza eh, najaytum ar-rasul. yàyọ̀ lẹ́dínà àmànú. ọlọ́run ní ẹ̀yìn tẹ́ gbọ́lọ́n gbọ́. ìza najaytum ar-rasul faqaddimu bayna yaday najwakum sadaqa. ọlọ́run níbẹ̀ bá fẹ́ lọ bá nàbí muhammad sallallahu alaihi wa sallam ẹ máa ṣe sádàkà kẹ́ tó lọ ọ̀dọ̀ rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí o fún wọn tó rò bẹ́ẹ̀ ni pé ìyẹn ni wọ́n fi sọ yìí pé wọ́n gbọ́dọ̀ máa fún ẹ lówó ìwọ ìyẹn kọ́ o anabi muhammad sallam àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè ìwọ náà imagine kanabi wà láyé ní nàìjíríà yìí á ti pa pẹ̀lú question you know ìbéèrè ìbéèrè ìbéèrè gbogbo ayé sì bẹ́ẹ̀ béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ọlọ́run rí i pé wọ́n fẹ́ finish ẹ̀ ó ti wá ṣòro fanabi muhammad ọlọ́run ní kò burú ó yá ẹnikẹ́ni tó bá ti fẹ́ lọ bá muhammad tó fẹ́ lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó kọ́ ṣe sádàkà kọjá sádàkà àyà yóò lójú wákàtí kan láyé lọ àyà tí wọ́n sọ̀kalẹ̀ yìí ọlọ́run bá padà parẹ́ ọlọ́run padà ṣàánú àwọn èèyàn kí ló sọ. ذلك خير لكم وأطعم. ọlọ́run ìyẹn ló lórí fún yín tó sì jẹ́ kẹ́ mọ́. فإن لم تجدوا فإن الله غفور رحيم. bẹ́ẹ̀ bá lè ṣe ọlọ́run ni mo forí jì yín. أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات. ẹ ń bẹ̀rù àti ṣe sádàkà yìí ni. فإن لم تفعلوا. bẹ́ẹ̀ bá ṣe o. وتاب الله عليكم. ẹ wo ayé àtúndé parẹ́ nìyẹn tẹ́ ẹ bá ṣe o mo ti forí jì yín ẹ máa tẹ̀lé àṣẹ ọlọ́run kẹ́ máa tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ o. wallahu khabirun bima ta'malun. gbogbo tẹ́ ẹ ṣe lọ́lọ́run mọ̀ ọlọ́run ọba ọba aláàánú ni ó rí i pé wàhálà ti pọ̀jù fanabi muhammad sasalam bẹ́lẹ̀ èdè afẹ́rí ẹ bẹ́lẹ̀ èdè afẹ́rí ẹ̀yin náà stress management ni àyà yìí o stress ìwọ náà gbọ́dọ̀ mọ bó ṣe manage stress ìwọ nìkan ni ọ̀fù lọ́sọ̀kùn ọ̀fù lọ́sọ̀sì wọn bá ń tọ́ ọba lè ṣe ni ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا ẹ̀kọ́ tó wà nínú dọ́kà yìí ni pé a máa lọ chúùsì ọ̀rẹ́ lọ́dọ̀ àwọn tọ́lọ́run bínú sí já tètè lọ sí àyà tó kàn ní sóràtù mọ̀jádìlà náà ni ní àyà ṣe forty four kọ́ eh, twenty two eh, last okay last verse last verse. Quran 58, last verse. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يودون من أدى الله ورسوله. ẹ ní rí ẹni tó nígbàgbọ́ ní ọlọ́run kó wá máa ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn ọ̀tá ọlọ́run. wàlá kánú àbá òun. wọn bá jẹ́ bàbá rẹ. àwọn abínà òun. àbíkọ́jọ́ mọ́ rẹ. àwọn ẹlòmí àárín ọmọ mi ló ń bọ́ mi ìyẹn ló bá ń gbé ẹ lọ síbi tó ti rí ìbínú ọlọ́run hmm. kó bá jẹ ọmọ ìyá rẹ kó bá jẹ bí rẹ ẹni tó torí pé ebi ń pa mí lóòótọ́ àmọ́ mi nítorí rẹ̀ kí n ṣe ọlọ́run ọba ọlọ́run má fi oúnjẹ wa sí ọwọ́ ọ̀tá wa kó bá jọmọ kó bá jóbi ọlọ́run lẹ́yìn tí n bá ṣe bẹ́ẹ̀ fún tó yọnu sẹ́mi ọlọ́run ọba tí ò torí tí ó jẹ kó wá gbàgbé tí ó padà jẹ nínú yẹ̀pẹ̀ ẹni náà. wùláyé kẹfẹ bá máa fi kúlú bí mu ìmọ̀ àwọn tẹ́ pé a ti kọ ìmánì sígbà yìí mi hù. ó yá ya parí ẹ parí ẹ parí ẹ parí ẹ ẹ wàá lọ sọ́tọ̀ iná lọ bí irun bí mọ́ ibi tá a dúró sí náà rè ọlọ́run ní ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ẹ máa ro kílẹ̀ fẹ́ dé lọ kílẹ̀ ń tì síwájú ẹlẹ́ni tó bá dọ omi tútù omi síwájú àtẹlẹ̀ tútù ìyẹn tó bá lọ dá ásìdì síwájú ńkọ́ ásìdì ló máa tẹ̀ iṣẹ́ rí yẹn ẹ̀ ń tì síwájú ni òun tọmọ ni òun tẹ̀ láṣẹ ọlọ́run ni òun kírun ni òun gbàwẹ̀ ni òun ti sádàkà ni májò oṣù ẹ̀ ń tó bá ṣe náà lọ́ọ́ dèbà ibi là á dúró sí lẹ́nì ọlọ́run bá àdékè ọlá kó má ṣàìsàn ọgbọ alẹ́ sàn rè títí ọ̀la tá a tún pàdé ẹ̀ tí àwọn ọmọ wa míì tí wọ́n tún wá ka kùránì fún wa wasalaamu wa rahmatulahi ta'ala wa barakatuh. Thank you.